araba. ẹ tìlú Òṣogbo bàbá wa Ifáyẹmí Ọ̀ṣun da agbolo ẹlẹ́bùyìnbọn bàbá mi ẹ kú ojúmọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun. inú mi tẹ̀wá dùn gbé aṣọ funfun ni mo wọ̀ funfun náà ni. ẹ ṣe púpọ̀ ẹ ṣe. bàbá ẹ bá mi gbogbo olólùfẹ́ yín káàkiri tó wò yìí ẹ bá mi kí wọ́n sà. ẹ ṣe púpọ̀ ẹ kú etí gbọ́ ojú tá ẹ fi ń wò wá ò fọ́ o. etite tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ̀kú láíláí ẹ̀kú àti ẹ̀kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ ẹ̀kú àtìgbà níbi tẹ́ rè lẹ́ẹ̀kan àdúpẹ́ ojú tó tún ra wọn rí lónìí ẹgbẹ́ kò séèyàn tí ò lẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀run gbogbo nǹkan téèyàn máa ń ṣeun àwọn ẹgbẹ́ ọ̀run ní máa ń ràn yàn lọ́wọ́. ẹni tí ò lẹ́gbẹ́ ayé ò lè lẹ́gbẹ́ ọ̀run gbogbo wa àtọkùnrin àtobìnrin la ní ẹgbẹ́ kọ̀ọ̀kan tá a ti bẹ̀ wá kẹlòmíì tó wáyé látòde ọ̀run gan-an ló ti ní àdéhùn pẹ̀lú ẹgbẹ́ ọ̀run rẹ̀ òun ló fà tó fi jẹ́ pé àwọn ọmọ míì tán bá jẹ́ bíi elémèrè tàbábìkú wọ́n ti dá àsìkò tí wọ́n padà sọ́dọ̀ ẹgbẹ́ wọn tí wọn ò bá rí ìtọ́jú dáadáa nípa àájò ètùtù àsìkò tẹ́ ń wí náà ni wọ́n padà èèyàn ti máa ń ní ẹgbẹ́ ọ̀run ẹ rí i pé àwọn Yorùbá máa ń dásà pé méjì méjì nìyẹn wáyé tẹ bá rẹ́lòmíì báyìí ẹ tún rí èèyàn tó jọ pé ah gbà mo rí lágbájá bẹ́ẹ̀ ó sì jọ lágbájá bí tẹ bá rí bẹ́ẹ̀ ẹ rò pé ni wọ́n sì lè má ríra wọn tí wọn ò ní fojú kanra wọn ìkan lè máa gbé bàdàn kíkan wà lóṣogbo tí ó jẹ́ pé ẹfúnlé late ẹgbẹ́ ọ̀run ẹni ìní àwọn èèyàn bẹ́ẹ̀ tẹlòmíì ó wà láyé tẹlòmíì ọ̀run ló wà tó jẹ́ pé carbon copy ẹni bọ́lọ̀ ń ṣe dànù ká tó wá sáyé ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run àti ọ̀rọ̀ àyànmọ́ ó papọ̀ mọ́ra wọn púpọ̀ tẹ́ bá wo gbogbo àwọn èèyàn tí wọ́n lókìkí tí wọ́n lówó kanlẹ̀ kankè tẹ́ bá wo bí wọ́n ṣe bí wọn ẹ̀ lè nukun ọjà bìkú nukun ọjẹ elémèrè fún àpẹẹrẹ nísìn ẹ wo olóògbé MKO Abiola. Mm ẹ rí i pé àbíkú ni hmm. ẹ wo ààrẹ àríṣekọ́lá àlàó hmm. ẹ rí i pé àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ yẹn hmm. ẹ lè ṣe kẹ ẹ máa tẹ bá wo abíyá kálù ẹ rí i pé èmi èmìrè tí wọn àbíkú wọn wọn fi lókìkí wọn fi lówó wọn gbà náà ni àwọn tí ì sì ìsolówó wà nínú àwọn ẹlẹgbẹ́ ọ̀run míì oríṣiríṣi ni ẹgbẹ́ ọ̀run kálukú ẹgbẹ́ ọ̀run ẹlòmíì orí àtàn ni wọ́n ti ń pè ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ojú ọ̀nà ni ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìdí ìbẹ́pẹ ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìsàlẹ̀ àbàtà ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìsàlẹ̀ omi nínú omi òkun tàbí omi ìbẹ̀lẹ̀ ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ti ń pé ẹgbẹ́ ọ̀run ẹlòmíì oríta ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìdí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n ti máa ń pé bó ṣe wà lóríṣiríṣi nìyẹn ẹgbẹ́ yìí tún wá tún yàtọ̀ sí àwọn míì tó yẹ pé àwọn tó jẹ́ pé olówó ni wọ́n máa ń yànú wọn àwọn tó jẹ́ pé olè jíjà àwọn tó jẹ́ pé máa lọ máa bọ̀ tó jẹ́ pé wọ́n máa fi ṣe òwò ṣe ni tí wọ́n bá bí ọmọ míì tí yóò sì da ayọ́ rẹ̀ wà ó lè jó bẹ́ẹ̀ yóò rí reterete ó lè jẹ́ pé wọ́n ti dájọ́ ìnáwó rẹ̀ sọ́nà pé wọ́n sì lọ lé ọkọ ó lè jẹ́jọ́ john ní òkú gbogbo owó táwọn èèyàn ti ná yóò kó lọ ifá ní ẹbọ díẹ̀ oògùn díẹ̀ oògùn lóníjọ́ kan gbọ́njú ẹbọ lóníjọ́ gbogbo kárúbọ kó oògùn ó lè bàa jẹ́ oògùn tá à ń ṣe gan ẹbọ ju oògùn lọ kéèyàn bá báyìísàn kan bá ń ṣèyàn ní ìsìn tẹ́ ẹ ṣe tẹ́ ẹ lo oògùn tí wọ́n ya x-ray tí wọ́n wọ́n tẹ̀lé wọ́n lè mọ́ rí nǹkan tí ń ṣe ẹlòmíì nínú x-ray kò sì gbádùn ẹ tí nǹkan ń ṣe tó ní inú rùn ẹ̀dọ̀ ń dùn wọ́n sì gbé lọ bí wọ́n ò sí rí ṣebí nǹkan tí wọ́n bá rí nínú àwòrán x-ray ní dókítà ó sọ pé nǹkan báyìí oògùn báyìí ni ẹ̀kọ́ sí gbà tí wọn ò sì ní rí ẹ̀bọ̀n ríru ni tẹ́ ẹ bá rúbọ sí nǹkan yóò sì kó òun bẹ́ẹ̀ mú wá ìtumọ̀ tí àwọn ńgbà tá a gba ẹ̀sìn mùsùlùmí tá a gba ẹ̀sìn kejì ni àwọn èèyàn ò mọ̀ túmọ̀ ẹbọ mọ́ wọn ò fẹ́ kí àwọn èèyàn máa bọ mọ́ dúdú pé wọ́n ti fún ní ìtumọ̀ míì dábàá ah, ti rúbọ ó ti ṣe nǹkan tó lòdì olódùmarè pàápàá ní ti nílẹ̀ ti Yorùbá wa hàn fúnra olódùmarè pàápàá ló fi àṣẹ sí i pé ẹbọ ni kẹ́ ẹ máa rú gbogbo nǹkan tẹ́ ẹ bá ń béèrè lọ́dọ̀ mi téèyàn bá yan owó lóde ọ̀run nísìn tó ti tó ti yan owó tó yan gbogbo ẹ̀ ó níṣẹ́ láti ṣe lọ́ba dáyé iṣẹ́ tí ó ṣe náà ni kó tẹpá mọ́ṣẹ́ rẹ̀ kó ṣe tutù kó rúbọ kí owó yẹn kó lè tó lọ́wọ́ bàbá sì tún lówó táǹkọ́ bó la ṣe tẹ̀dí owó mọ́wọ́ tí ẹni tó ní tí ò tún fi ní di aláìní ẹ̀bọ̀n náà láàrù kẹ́mi wa ó lè gùn bàbá fẹ́ gbéyàwó ìfàlà àdá ẹ̀bọ̀n láàrù tá a bá bímọ ifá là á dà ẹbọ là á rù ẹbọ rírú bí a fẹ́ tẹ alẹ̀ ọjà pé ibi tá a fẹ́ gbé mọ nájà ni o èèpẹ̀ ẹbẹ̀ ni àwọn babaláwo bù wọ́n dà falẹ̀ lórí ṣé ibi ọba ọjà dídá mu tífà bá ti níbẹ̀ wọ́n á dẹ̀ ṣètùtù síbẹ̀ ọjà yẹn ó dẹ̀ máa gbìràn yóò máa gbìràn bá a sì bá ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn òkèèrè dé mo kọ ìwé kan lórí n tá à ń sọ̀rọ̀ lé lórí tí mo pè ní healing power of sacrifice healing power of sacrifice tí mo a fi sọ ìtumọ̀ torí lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe ní òkèèrè nígbà tí mo wà ní yunifásitì San Francisco State University ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ gbogbo àwọn àkójọ tá a ṣe wá kó mo fi ṣèwé la pè ní healing power of the sacrifice advantage tó wà nínú kéèyàn rúbọ àti àwọn tó kọ̀ tí wọ́n rúbọ disadvantage ẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú ìwé àwọn tí wọ́n gbọ́ rírú ẹbọ tí wọ́n rú àwọn tí wọ́n gbọ́ e, ètù ètùtù tí wọ́n ń lò nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwọn tẹ́ ń sọ pé hmm, tẹ́ kọ tí ọ̀gbọ́n hmm, hmm, kí ni jẹ́ bá tó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ lọ́wọ́ àánú ìwé ẹni tó bá kọ tí ọ̀gbọ́n yìí sí babaláwo wọ́n máa ń fi kàbámọ̀ bọ́ọ̀nù ni torí pé olódùmarè gan ló sọ pé ká máa rú ẹbọ ẹ̀ kìí ṣe wípé à ń rú ẹbọ fún olódùmarè torí àwọn ẹ̀mí àìrí àwọn ajogun àwọn tó lè tí wọ́n lè block nǹkan tá a fẹ́ kí wọ́n lè yàgò lọ́nà fún wa tá à ń rúbọ sínú. Si ẹbọ tá a bá wá rú yìí ní jẹ́ kí èrè wa ó lè tó ọ̀run olódùmarè náà láwàá pè gbogbo bẹ torí bí wọ́n ṣe ń rúbọ nílẹ̀ yorùbá ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń rú ẹbọ ní jerusalem àbí arabia ntí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn òkèèrè ni pé bóyá àwọn ò tiẹ̀ mọ̀ pé àwọn yorùbá wọn ò mọ̀ pa níran wọn ò mọ̀ pa ní àṣà pọ̀ mọ́ pa ní ìṣe tiwa kí ẹ tó kó ìṣe tiyín dé tí wọ́n ìbá rúbọ ní Jerusalem tí wọ́n ìrúbọ ní Arabia ṣebí tí wọ́n nu àwa máa ń rúbọ ńlẹ̀ Yorùbá ẹbọ ètùtù gbogbo ń tà ń ṣe ńlẹ̀ Yorùbá ẹbọ là ń fi ń ṣe ẹbọ ní jóògùn ọ̀jẹ́ báyìísàn ṣèyàn tó lóògùn lóògùn lóògùn tí ẹbọ ní ó ṣe ẹbọ tá a wà ń sìn ń rú ó yàtọ̀ sẹ́bọ tiwọn tẹ wọ́n bá ṣe nísìnyí wọ́n ní ẹ̀tàn àbẹ́là ẹ̀ra kìnní méje ẹ̀ra kìnní méje àwọn ọ̀dẹ̀ tí ì rúbọ ohun tí wọ́n bá lọ sí ọbádọdún tí wọ́n lọ sí mẹ́kà tí wọ́n lọ wọ́n fàárí wọ́n pa àgbò ẹnì kọ̀ọ̀kan pa àgbò àwọn ọ̀dẹ̀ tí ì rúbọ ohun tí àwa bá wá mú àgbò tá a láà fẹ́ bọ Ṣàngó àbá fẹ́ bọ eégún bì èyí ò ní wá máa di wàhálà wọn ni wọ́n ń ṣe nǹkan tí ò dáa. ọ̀nà tá à ń gbà fi ṣe kò rẹ̀ díra wọn lọ́wọ́ tí o bá wí pé ti ilẹ̀ Jerusalem ni ó wù ọ́ tí eléyìí náà sì pé Arabian ni òun bá lọ èmi sì dúró sí ti Yorùbá ìran mi kí ló wáá fàjà kí wọ́n ṣe tiẹ̀ kémi ṣe tèmi kó wá sí dandandan pé tí mi ò bá ti wá ṣe tiẹ̀ ń tí n bá ti rú ẹbọ nílànà tiẹ̀ pé Ọlọ́run ò sì sọ pé òun ò gbà Ọlọ́run ní òun ni elétí igba ó lé kan ẹ gbogbo bí tẹ́ bá ti pè mí mọ̀ dáhùn yìí sì mọ̀ jẹ́ à ń sì ń pè é sì ń jẹ́ sì ń dáhùn. eriwo yà eriwo fọn. ẹ̀yin ènìyàn ẹ pẹ̀lẹ́ o ẹni tó dúró ẹ kú dúró èèyàn tó bẹ̀rẹ̀ ẹ sì kú o gbogbo àbẹ̀rẹ̀ mọ́jòkó ẹ kú àgbọ́ dìde ojútọ́ ẹ mú wòran ọ̀pẹ ojútọ́ ẹ mú wòran òní ẹ̀yin ò sì ní fojú ọ̀hún sìnkú òkú lọ tó bá dàjọ́ dún a ó sì ìtúríra a ó sì tún ríra bó bá dàjọ́dún a ó sì tún ríra o bó bá dàjọ́dún a ó sì tún ríra.